ìràwọ̀ náà nínú àwọn èèwọ̀ rẹ̀ tó já sí pé kò gbọdọ̀ súnmọ́ rárá láwọ̀kọ́ ni pé ṣe mọ̀ pé arrest aṣọ yìí ní ìṣàgbò ní ẹranko ni tó ṣe nínú nǹkan tá a kọ́kà fún gbàrà ni pé kò gbọdọ̀ fìyàwó alákọ̀ọ́kọ́ lẹ̀ ìyàwó tó bá kọ́kọ́ fẹ́ gbàrà kò gbọdọ̀ ṣe kí ni kò gbọdọ̀ fi lẹ̀ àfi tí wọ́n bá pín méjì tán wá pé méjì tán táwọn àkọ́kọ́ sọ pé òun lọ ó lè yọ̀ǹda rẹ̀ kó mọ lọ àmọ́ tàn wá ti di méjì tí àwọn aláàkọ́ bá bèlè fi lé tẹ́lẹ̀ kejì bá ti di ó ti fi ṣẹ̀kúṣẹ̀ ṣẹ́ lọ́wọ́ báwọn ìyàwó òní tó ń lé rẹ̀ mọ́ so ìyá jẹ́ pé èèwọ̀ rẹ̀ ni pé kí àwọn aláàkọ́ ni aláàkọ́ ṣe gbìn kí àwọn aláàkọ́ mọ ìyàwó aláàkọ́kọ́ ò lọ kó make sure kí aláàkọ́ ṣe gbìn aláàkọ́kọ́ ò lọ aláàkọ́ bá ṣe lọ tẹ́lẹ̀ kejì bá fi lé dé ọlọ́run ti gbàdúrà rẹ̀ báwọn ewu yẹn ti àmọ́ tí ò bá ti rí ẹlẹ́ẹ̀kejì fẹ́ táwọn kọ́ bá fi lọ ó ti wà nù ewu bẹ̀rẹ̀ náà ni pé ìjẹ́ wà padà wá di ọlọ́mọ kan eléyìí ọmọ kan ló bí ọmọ eléyìí torí tó sojú náà gànà ẹyọ kan ni ti jẹ bí tóbi tóbi ṣèwé tóbi gbọ́dọ̀ àwọn yàrá sí jọ́nà náà wọ́n ní kó máa lọ ṣe eléyìí ti ẹ̀ àwọn méjì làwọn ti tiwọn tí yàrá tó sojú gbogbo tó máa bá ti jẹ lọ bí ó sì padà mọ́ aláyé nìyẹn ìràwọ̀ tá a ti sọ yìí sí nì yóò ti tètè máa rówó lásìkò gbà tí ò tí ì mà kankan fowó ṣe tó mọ̀ sọ fún kà one hundred thousand tó fi tó kó lọlé ijó tó fi lọlé ṣe ó lọlé ṣe fàájì náà tó bá rí fifty thousand naira sí i ó ralẹ̀ níbì kan wàá ra ènìyàn fifty by fifty wàá ralẹ̀ wàá ralẹ̀ fifty by hundred níbì kan àmì ọmọ ẹ̀mí rò pé a bá rí bíi two million ká lọ wálẹ̀ bí one plot kan náà ilẹ̀ kékèké wà tó lè fowó kékèké náà rà tó wà dẹ̀ ti ralẹ̀ tán wàá dẹ̀ máa develop díẹ̀ díẹ̀ so irú wọn nìyẹn wọn mọ̀ rówó lásìkò gbà táwọn èèyàn tí wọn mọ̀ táwọn èèyàn mọ̀ ṣẹlọ́ọ̀la rẹ̀ tàbí ń jalè níbo ní ti ń rówó so irú àwọn bẹ́ẹ̀ tó ti wọ́n tètè mọ rówó àmọ́ chance méjì náà ni wọ́n ní chance aláàbọ̀ ni pé tó má bí ṣe ṣẹ̀ṣẹ̀ sí ní rówó nígbà kékeré yẹn tó bá jẹ́ kó bá rí ọgbọ́n dá sí torí mẹ̀ntẹ́ẹ̀nì tí kìíní yẹn bá fẹ́ lọ wẹ́rẹ́ tó náà fi establish tó di pé kìíní yẹn ń pọ̀ sí yóò padà wá náà tá a sọ pé lágbájá olówó ni àmọ́ tó bá lọ lè kùnà tó bá lọ lè nànà kùnà tí chance bá ti lè bọ́ táyìn bá ti lè blọ́ọ̀kù tí ò bá mú adarọ́ dìgbà tí má fọwọ́ kí ewu lágbárí ẹ̀ báyìí gàdádì àwọn ewu lélẹ́yàbí dọ́sà ewu mọ̀ nìyí náà ni ó torí chance níwọ̀n sí pé nígbà táwọn ọmọ ẹ̀yẹ náà bá dàgbà ogun tó yẹ kó ṣe tí ò padà yé ṣe mọ àwọn ọmọ yẹn padà wá ṣe yíyan tó bá tún rọmọ tọ o. Allahu akbar àlùmáà kí musa sọlá òdì mi olóòrí dáńsẹ̀ wúra wa nù gbogbo ọ̀rọ̀ yìí tó bá là ká yìí mú a ṣàlàyé fún alábẹ́ àṣírí ayétagbẹ̀yìn asrarul hayat al-insaniya léyìí tí ń bọ́ tàlátọ̀dọ̀ wa tá a ṣàlàyé ẹ̀ fàyẹ́ láti yẹ kí ká mọ̀ kébi ni bẹ́ẹ̀ náà ilé kíwò ẹ̀ náà sì wà lágbẹ̀ẹ́ ni mọ́dẹ̀sátùl hayat ilé kíwò àdásórí atẹ́gùn tó ṣàlàyé nípa ètò ìgbésí ayé fún ní kálukú wa. láti láti bá wa sọ̀rọ̀ láti béèrè àwọn ìbéèrè lóríṣiríṣi zero eight one forty six forty six thirty six fifty two zero eight one four six four six three six five two zero seven zero six eight one one three nine nine seven zero eight one eh, zero seven zero six eight one one three nine nine seven à ń ṣàlàyé nípa ọ̀rọ̀ nípa àpè ní hemlu tá a pè ní àríẹ̀sì ìyẹn jẹ́ àgbò àwọn ṣàlàyé nípa pé ó ní chance méjì nígbà tí ò tí ì mọ̀ kan tán fowó ṣe tó bá rọ́gbọ́n dá sí yóò padà wà náà olówó tí ò bá ti wá rọ́gbọ́n dá sí chance yẹn bá ti lè bọ́ tí ò bá di kó dàgbàlagbà tán wọn náà fọwọ́ kan orí ẹ̀yìn rí ewu ń bẹ̀ so kò ní rí ọ̀nà lọ tó bá jẹ́ ìtumọ̀ sí pé àwọn ọmọ yẹn náà padà gbére yìí ìyíhùn tó bá rọ́mọ tán tó wá rọmọ tọ́ àwọn náà padà ṣe ogun tó yẹ kó ṣe tí ò rí ṣe àwọn kan wọn làwọn kà fún mi nínú ìwà tí wọ́n ń bẹ lọ́wọ́ wọn nígbà tó yẹ pé ẹranko la fi wí àwọn náà máa ń bu nígbà kékeré níburú yẹn ó pọ̀ débi pé tí wọ́n á ti rẹ́ni mójútó wọn ó lè mú wọn padà wá sọ mọ́dọ̀ wọn burúkú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ yìí tó padà á di pé wọ́n ń pè wọ́n lóko kán tán ń pè wọ́n lóko oríṣiríṣi ní kì ṣe páyé ní í ṣe wọ́n nígbà kan bẹ̀rẹ̀ ayé kọ́ ní ṣe wọ́n ayé padà lọ́wọ́ sí ni nígbà padà lọ lè di pé wọ́n padà fi ìpáàlè wọn lọ lè padà yájú sẹ́yìn tí wọ́n yájú sí wọ́n padà wá fẹ́ pèkun fún wọn àmọ́ natural kọ́ mọ́ burú tó bá já sí pọ́n bára ẹni mójútó báyà bàbá rẹ̀ náà ní abẹ́nìkan náà fi sọ́dọ̀ rẹ̀ téèyàn ka dáadáa bàyà táwọn tó fìdí pé yóò padà di pé yóò wà lajú yóò padà wà farabalẹ̀ yóò padà wà wà wíwọ̀n wà bí ọmọ gidi àmọ́ bá já sí pé kò rẹ́ nìkan kan mójútó tán sọ pé ìyẹn má ra dọ́dọ̀ rẹ o ìyẹn ọ̀kan làwọn mi nu wa gíní kan àkọ́kọ́ igi àkọ́sẹ̀ mi nìyẹn o kò ní padà jọ ọmọ gidi àmọ́ tán bá mójútó tóun náà bá láwọn ti ń bẹ̀rù tó bá farabalẹ̀ tó fi rẹ́kọ̀ọ́ kó sára táàmù tó yẹ kó ṣe wèrè nígbà ti lè kọjá kò nu ayé ó bẹ̀rẹ̀ sí ní sáyé dáadáa ní yóò wá táàmù ti gbó fẹ́ dé láàrin ọlọ́run kó sàwọn ọmọ wa lọ́mọ gidi so nínú àwọn àlàyé wa ní yóò ọ̀rọ̀ ti himlu nígbà pisces tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ gan nínú àwọn àlàyé tí ń bẹ lórí ẹ̀ náà ni wípé nínú kò gbọ́dọ̀ jẹ tí ń jẹran àgbò rárá sẹ́wọ̀n pápò láfo náà wí láfi sọ pé ẹni tó wájá sí pé ẹja anáfìràwọ̀ rẹ̀ wí kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ kúnnù pé kó máa jẹja tó bá tẹ̀ jẹjọ́ láwọn ẹja tó máa jẹ kò gbọ́dọ̀ jẹja kò gbọ́dọ̀ jẹ ẹran àgbò aláwọ̀kọ́ ni ẹran wọn sọ pé ẹran yìí ẹran àgbẹ́ ni o ẹran tí wọn bá ti dú gbọ́dọ̀ sí gbọ́dọ̀ mọ̀ jẹ tí máa ń jẹ yóò mọ lé àwọn spiriti tó jẹ́ spiriti tó yẹ kó wà pẹ̀lú ẹ̀ tí ó mọ aráàánú gbà yóò mọ lé kó nínú ìgbésí ayé rẹ̀ kò sí wá ní mọ irú èyí ò ní padà wákàtí pé à àwọn ayé kan náà ń dà láàmú kì í sọ̀rọ̀ ayé nìyẹn o Allahu akbar kabira <clears throat> àríyèsí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yàgbò à ń ka ìwọ rẹ̀ lọ́wọ́ <clears throat> nínú ìwọ rẹ̀ náà ni pé gbogbo èso tó wá já sí pé wọ́n máa fi yín gé jẹ ni a sọ pé bí obì a ní bí orógbó a ní bí ápù tó yẹ pé àbí àgbọn àbí ìbẹ́pẹ tó máa fi yín gé jẹ kó tó káwa fisikọ́ rẹ̀ kẹ́ ká jẹ kò sí nínú nǹkan tó gbọ́dọ̀ máa jẹ tí máa máa ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣìṣì kan ní wọ́n ṣe kí yóò mọ̀ ṣẹlẹ̀ sí ọbẹ̀ kan wà tán pè ní lúrú tó ti àwa kan fi àwa kan fi sáìdì ibi tá a ti máa ń jẹ tó wá jẹ́ pé ráwọ̀ yìí bá ń bẹ ní sáìdì ìwé ọwọ́ ṣégin ọwọ́ lọ́ máa jẹ nínú àwọn kan tá a wá kà fún tó jẹ́ bí iṣẹ́ tó jẹ́ bí àbálẹ̀ bẹ́ẹ̀ lóbìnrin obìnrin wọn náà obìnrin wọn ò gbọ́dọ̀ fẹ́ ọkọ pupa controversy sì ń wáyé lórí ọ̀rọ̀ yẹn pé ni wọ́n pè é lo rẹ́ẹ̀dì àti pé lo rẹ́ẹ̀dì àmọ́ èèyàn pupa kò gbọ́dọ̀ fẹ́ obìnrin ọkùnrin ò gbọ́dọ̀ fẹ́ ìyàwó pupa ó ti kódà kò gbọ́dọ̀ kó àlámọ̀ ẹ̀yà ayé rẹ̀ léèyàn pupa lọ́wọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ àwọn aburú oríṣiríṣi tí ó mọ̀ ṣẹlẹ̀ sí sẹ́yìn gbogbo nígbà tọ́lọ́run ṣe tí ò ní sábà bí tó bá padà rí bó bá tírèsì kí ní ẹ̀ lọ pé bó nìkan yìí ṣe ṣẹlẹ̀ sí yóò padà bá pa àwọn tán pupa ni pupa ló sì sọ pé wọ̀ yìí o sì gbọ́dọ̀ fẹ́ pupa so ó lè fa kí fọkànbalẹ̀ mọ̀ sí ó lè fa kí a mọ̀ ṣàṣeyọrí bọ̀rọ̀ ó lè fa promise and pain nínú ètò ìgbésí ayé wa tá a bá ṣàkíyèsí dáadáa so náà àlàyé tó wà ń bẹ́ẹ̀ tó jẹ́ bí àwọn èèwọ̀ rẹ̀ láǹṣe kí ni òun là ń kà yẹn akabó obìnrin akabó ọkùnrin obìnrin ò gbọ́dọ̀ fọ ọkọ alákọ̀ọ́kọ́ lẹ̀ ọkùnrin ò gbọ́dọ̀ fọ ìyàwó alákọ̀ọ́kọ́ lẹ̀ àmọ́ àwọn spiriti kan ti máa ń tẹ̀lé wọn tó yẹ pé yóò mọ̀ dà wọ́n láàmú níbi pé àgbà tó bá kọ́kọ́ yẹn yóò mọ̀ dà láàmú níbi àgbà tó bá ṣe kí ni tó bá kọ́ ìyàwó tí ìbáṣe ẹni mójútó pé òkú àní onílé ò ní ti mú un lọ